إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أرجو الله ما àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run fún aṣíwájú wa òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọ̀là náà kọlọ̀ọ̀bà àdìkẹ́ ọlá kó bá mú bá àwọn ará lè jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn ọlá ìjọkọ̀ ṣoṣo ẹ̀nà wàlí ìrìnà ìjọ ọ̀gbọ̀n ní ọ̀sẹ̀ tó kọjá lọ amẹ́nubá pé ojú wo ni Islam fi wo òṣì lábala àdánwò tí àwọn èèyàn máa ń rí láwùjọ òun ni kó má kí n tí ó wà lọ́wọ́ kó jẹ̀ má sí ọkọ̀ lọ́wọ́ rárá àbí kí n tó wà kó má tó á bẹ̀rẹ̀ sí ń là kalẹ̀

fún tí ò sí àǹfààní lẹ̀ mo fẹ́ ṣùgbọ́n orí nì ó fẹ́ ṣe àwúrí lọ́la ó fẹ́ ṣe nǹkan báyìí lọ́la tí ó fi máa kó sí àwọn ọmọ tó yẹ pé tó ó lè yọ kó nú ẹ̀sìn àbí kó tẹ̀ kó sínú wàhálà àwọn ọlọ́pàá kọ́lọ̀mbà àdìgá fún alágbọ̀nyẹ ẹ̀sìn lẹ́yìn yìí èyàn ó ṣiṣẹ́ èyàn máa ń ṣiṣẹ́ rówó ni kò síbi tí Islam ti là kalẹ̀ ipe tó bá fẹ́ rówó yóò kọ̀ jókòó síbi kan àdúrà kan tó special ìbáṣepàdúrà kan wà ìbáṣepé náà kàlí kan wà tẹ́kọ́ jẹ́ bí idán ni tẹ́pẹ́ tí a bá ti fà á èyàn sì rí owó lójijì òjíṣẹ́ lámọ́sọ̀ sẹ́rà òun ni ò bá ní àǹfààní sílé yìí ọjọ́ mẹ́ta máa ń lọ nílé òjíṣẹ́ lámọ́sọ̀ sẹ́rà tí wọ́n ní dáná oúnjẹ in tí ó mọ jẹ dàbínú àti àti omi ni àìṣà rọ́dọ̀lá àǹkà àìṣà yàwó òjíṣẹ́ lámọ́sọ̀ sẹ́rà fún wa tí náà kàlí kan bá wà gbá jẹ́ bí idán

ọlọ́ọ̀bá àdíkíọlá lẹ́yìn èyàn ṣiṣẹ́ èyàn dákó ní èyàn ṣe kátàkárà ní ọlọ́ọ̀bá àdíkíọlá ti ṣeré ní ẹ̀tọ́ fún wa gáyà musulatu jum'a ìfà ìdákóbi àti sọ́lá tó fáwọn tẹ́ṣẹ̀rù fìlà àwọn abákí ọjọ́ ọjọ́ jum'a tó jọjọ ńlá abákírun tán ọlọ́ọ̀bá àgbẹ́gbẹ́ fáwọn tẹ́ṣẹ̀rù fìlà àwọn ẹwà ẹ̀fọ́kọ́ orílẹ̀ wọ̀bẹ̀rún min fadlillah ẹwà ọlá ọlọ́ọ̀bá àdíkíọlá

ọlọ́ọ̀bà lékiọlá afẹ́ mọ́dánwò wá látàrí ẹ̀ṣẹ̀ tíyàn ti ṣẹ̀ tó tíyàn bá rán sí pé kíyàn tọrọ ìdáríjìnà ọlọ́ọ̀bà lékiọlá àfìdáríjì ni àfìtìrọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ èyàn máa ṣe ògbélé nígbà míì láwùjọ tàbí pé tó báwùjọ ṣe rí ni wọ́n sì ní bọ́lọ̀bá àti àti wá sí ètò àwùjọ ní pé àwọn tán ní ọ̀ràn èèyàn ní fún wọn láti tọ́jú àwọn tí ò ní èyí tó jẹ́ ọ̀ràn èèyàn bẹ̀ onítàǹpé ní zaka láfi mẹ́nu bá ọ̀rọ̀ zaka nínú kúgbà wà tó táwẹ̀ bá dé ẹgbọ́dọ̀ jẹun ẹgbọ́dọ̀ mú ẹgbọ́dọ̀ súnmọ́yàwó yín ẹgbọ́dọ̀ súnmọ́kọ yín látìgbà tí alfajari bá ti yọ tónú fi wọ̀ gbogbo ilé ìjọsìn ara ní ọlọ́ọ̀bà ìjà tún wá pẹ́tò ìjọsìn owó náà wà ọ̀ ìjọsìn owó yìí kí ṣe pọ́lọ́ọ̀bà àdígá lẹ́nìkan bí ó lọ́mọ kan bó lábúrò kan àgbóníyàwó kan tó ṣe ta tó wá fẹ́fún rárá láàrin ara wa náà tó kọ̀dùmí àdìníyà ìlú kódà fámílì ànábì ògbọ̀rọ̀ gbazàká sọ́nà bí ó gbọ́ sáà ṣe rí tí fámílì ànábì bá wà láyé èèwọ̀ ní kí wọ́n jẹ zakata tàbáyọ̀ bá yọ zakata wà lọ́kọ̀ fámílì ànábì kó wákò fámílì gbé tó ẹ gbà rárá èèwọ̀ ní fáwọn tó kọlu min àgbìyà ìhìn á gbà lọ́wọ́ àwọn olówó àwùjọ wọ̀túrọ̀ dú ìlà fọ̀kọ̀rọ̀ ìhìn á sì fáwọn tí ò ní àwọn tí ò rí náà láwùjọ yìí lóbi jẹ́ pé láwùjọ tó wọ́n ti ń lo òfin Islam lóòótọ́ a mọ̀ rí pé àwọn kan lówó ju àwọn kan lọ ṣùgbọ́n a ní ráwọn tẹ́ pé bí ó mọ̀ pa ní gbogbo ìgbà àwọn tẹ́ ìbá ti ń pa láwùjọ yìí wọ́n ní wò wọ́n ní wọ́n tó lówó láwùjọ níwò pé àwọn ilé ìkà ni wọ́n aláìláàánú ni wọ́n tó nípa àwọn ìwọ̀n yóò mọ̀ yọ zàká lára àwọn tí kidnapping fi pọ̀ ẹbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ọ̀daràn tó kúnlẹ̀ yìí sí kidnapping kankan àwọn tó fà ó ní that distance àyè tó wà láàrin àwọn olówó àtàwọn tí ò ní ọgbẹ́tò ẹ̀yìn ní àrí àbá kidnap ọmọ yá gbà lówó yìí so àwọn olòṣì àwùjọ tí wọ́n wá ti Islam wọn ní fojú pé tó ìkà làwọn olówó wọn ní fojú wọn kún wọn ní fojú ẹ̀wù wọn tí wọ́n wọ́n pé tó níbi tí wọ́n bá nílò Islam àti ń bẹ́yàn yọzàkáò àti ń bẹ́yàn yọzàkáò ìjọba ó gbà ní ó fẹ́ ó pọ̀ ìntọ́lọ̀ọ̀bà ní kí lápàá náà bí láṣẹ ní khudh min amwalihim sadaqa khudh in amru ọlọ́ọ̀bà ní kápàá náà bí láṣẹ ìnàbí wal ma'mur tí wọ́n bá irú owó wo láti ní kéèyàn yọ zaka níbi tí islam tètò islam tó múnádóko tó bá òjò èèyàn tó bá mú tó ní yọ ní zaka owó kékeré ni kódà kìí ṣe gbogbo èèyàn àwọn owó tá a máa yọ zaka lé lórí àwọn afáà pèsè ìran mẹ́rin anatidani gold àti silver wúrà àti fàdákà torí eléyìí ni wọ́n ná láyé òjíṣẹ́ kọ́ìntì eh, silva mẹ́wàá so wúrà àti fàdákà yìí gold àti silver yìí wọ́n yọ zàká ní ààrẹ lẹ́yìn náà wọ́n yọ zàká lára al-hububu was-simar àwọn oúnjẹ tá ń jẹ ẹni tó bá dáko tó dáko oúnjẹ tá ń jẹ oúnjẹ yìí àwọn afáfún wa sí pé oúnjẹ tá ń oúnjẹ tó ṣe é tó sì ṣe tọ́jú alṣubúbọ̀ simas bí ráìsì bí àgbàdo bí ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí zaka lórí iṣu kò sí zaka lórí ewédú kò sí zaka lórí èso kò sí zaka ń bẹ àwọn tó ṣe ń tọ́ òun láyọ zakalé lórí ó di ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta bahimatul an'am àwọn ẹran àwọn ẹran táwọn sìn zaka ìran ẹran mẹ́ta la máa yọ zakalé lórí ràǹkúmí màálù àti ewúrẹ́ ewúrẹ́ àgbò àti nǹkan mẹ́rin ọ̀nà mẹ́ta yìí aljabẹ́ eh, al'ibil ràǹkúmí àti mẹ́rin lọ albaqara eh, màálù walghanan àwòṣà àwọn eléyìí okó sínú okó àgbò sínú okó ewúrẹ́ sínú àwọn ìran ẹlẹ́ẹ̀kẹrin èrúdù tìjára pólítì mo mú alápẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé tó kò sí zaka lórí adìẹ táǹtà ṣùgbọ́n tí a bá ta adìẹ yìí adìẹ tó ń sìn yóò kó kalẹ̀ pé òun ń ta lóòrèkóòrè ni in tó bá dé kalẹ̀ pé òun ń ta zaka wọ orí ilé wọ irú nǹkan yìí ọlọ́ọ̀bá àdékiọlá ó wá ṣèlérí ìyà onígbèwà lẹ́dínà yẹ kìlìdún náà záàbà wal fidda Suratu Tawbah, Quran chapter 9 verse 34 934 ó ní walladhina yaknizuna adh-dhahaba wal-fidda àwọn tí wọ́n kó wọn tí wọ́n kó tọ́jú wúrà ti fàdágà wọn tó wọ́n tọ́jú ẹ̀ wọ́n sí tààsínà wala yunfiqunaha fi sabilillah tí wọ́n sì ná tó jọ́rọ̀ lọ́wọ́ bá àlékí ọlá onífàbàṣírùhùn ọlọ́run bá àdíkẹ́ pé a ń fi kú míntọ̀ yìí bá ti máa kẹsọ́rẹ̀ tó mú wà mí má àṣọ̀rọ̀dínlẹ́kùn minal out ẹ̀nà ẹyọzà kó owó tẹ́ rí lówó àti ń tàà yọ jáde fún yín láti inú ilẹ̀ eléko àwọn ń ta ṣàlàyé nípa àwọn zaka èrè oko sínú àwọn nǹkan ẹni tó bẹ́yọ zaka yìí ó ní májẹ̀mú májẹ̀mọ́ àkọ́kọ́ gbọ́rọ̀ jẹ́ mùsùlùmí ẹni bá ṣe mùsùlùmí àgbọ́zàká lọ́rẹ̀ torí pé a kìí fún ẹni tí ṣe mùsùlùmí ní zaka èyàn ṣe tọrẹ anú àwọn àgbà àmú alájẹ̀ mi kò sẹ́tẹ́ òjò fún kódà béèyàn ṣe tọrẹ anú fún ẹran èyàn gbalada láàrín islam kọ wà ẹran òṣìṣẹ́ lámùsùlùmí ṣàlàyé pé nìkan ṣe a ó tún ṣe dáadáa sí in tí ó ṣe ìfẹ́gbẹ́ ẹran lásán a tún agbálada òdíṣẹ́lámù sọ̀rọ̀ ìfọ̀fì kúlì kẹ́bìdìn rútùbá ọ̀zàtọ̀ gbogbo tó bá jẹ́ ẹran tá a bá ṣe dáadáa sí kódà ó dájá a so kí ẹ̀ ṣe dáadáa generally ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ zàká èyí dájọ́ tó ní májẹ̀mú yìí so ẹni tó bá yọ́nà gbọ́dọ̀ jẹ́ kí ni so tó bá ti lówó tó yẹ ti wà àwọn condition tá mẹ́nubà tọ́lọ̀bà àti àwọn afọ nígbà láàyè a mọ̀ yọ lọ inú owó tó bá fi sílẹ̀ ní tó ṣàṣe pàtàkì ní kékeré jẹ́ kí ni kó jẹ́ mùsùlùmí ojú ọkùnrin ojú obìnrin ojú ọmọdé jẹ́ àgbàlagbà lódì ìwọ̀nba tó bá ti lówó yìí zakawọ̀ alhuriya ẹni gbọ́dọ̀ jọmọlábí kò gbọ́dọ̀ jẹ́ ẹrú lè bẹ́ẹ̀ sílẹ̀ mọ́ nísìn bẹ́ẹ̀ ẹrú mọ́ lára àwọn ìwà islam nìrí kìí ṣe gbogbo tó wá wọlé lọ́ní kayo zakambe báwọn kan ti máa ń polongo ẹ̀ pé gbogbo owó tó wá wọlé all income you give a tenth of it ẹ mú dámẹ́wẹ̀wà rárá islam ò níbẹ̀ owó tàn sọ yìí ó gbọ́dọ̀ wọ ní sọ́ọ̀bù ìtọ́pọ̀ yìí ní sọ́ọ̀bù pé gbèǹdéke threshold tó mú ìgbọ́dọ̀ dé wọ́n ni láyé òjíṣẹ́ lámùsùlùmí tí gold ta ní tó bá wọ 20 20 àwọn àfáà wé ẹ̀ wọ́n ní 85 grams tí wọ́n bá ní gold trinket tó pọ̀ èdè òfìsẹ́dì ìyẹn obìnrin o obìnrin ni wọ́n ní kó ṣẹ̀ṣọ́ ti ṣọkùnrin tóbìnrin wọ́n lẹ́ṣọ́ ẹ̀ṣọ́ obìnrin rẹ̀ nínú ilé wọ́n ní kó ti ṣe ẹ̀ṣọ́ obìnrin mùsùlùmí ò ní bọ́ta kọ́kọ́ ẹ pàdé ẹ̀rọ náà kó má lè dámọ̀ nínú ilé kò ní múra dáadáa ìta tó má ń jáde ló ti múra rárá Islam fẹ́ káwọn obìnrin múra fáwọn ọkùnrin nínú inú ilé sókò ẹ̀ṣọ́ ọlọ́run bá àdékẹ́lá túlẹ̀ fóbìnrin èèwọ̀ ní kí ọkùnrin lo gold ẹ̀tọ́ ni kóbì nílùú ẹ̀yàn wá ní góòlù tó pọ̀ ó wà wọ 85 grams ìyẹn òjò jàzàkà lé lórí ní ṣọ́ọ̀bù sí ẹ̀yẹn 85 grams yẹn ó ṣe dédé 1 million uh, and uh, kini approximately 1.07 million naira èèyàn ní 1.70 uh, 1.07 uh, million naira àgbẹ̀ tó owó ẹ̀ ti wọ gbèǹdéke zakaba ìyẹn fún gold fún silver bí one round ten two naira ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní sísọ ipé tó èyí tó fi ń dáa jù sọ zaka owó wa kalu silva ẹ̀ pé tó bá wọ tó ẹwà 120,000 naira àbí 110,000 naira ní tí mi ìbílì gbogbo ẹni sọ́ ní pé mi ò sí rí actual figure is between 110 and 120,000 naira so owó yẹn gbọ́dọ̀ wọ́ kàtọ́ pé tó òkè ìwọ ti ń wẹ ó ti ń bọ́ sábọ̀ àwọn tí zaka jẹ́ ọ̀ranyàn fún lẹ́yìn yẹn nígbà tó wó ìwọ nǹkan yìí tán ọdún kan gbọdọ̀ lọ lórí owó yẹn fagbẹ̀rẹ̀ yìí sì mú ní 110,000 naira 120,000 naira ọdún kan wá lọ oúnjẹ January to December náà ní tí muharram àbí rọmọdán sí rọmọdán tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ sábà tájẹ́ẹ̀tì àwẹ̀ láti ṣe àwọn nǹkan ìlú so kìí ṣọ̀rọ̀ rẹ̀ ká yọ́nú àwẹ̀ dáadáa wà ń bẹ̀ wẹ́pẹ̀tò lára àwọn ṣe olóorí rọmọdán ọdún tó kọjá naira rọmọdán mi wá gbé 120,000 naira kò dínkù kódà ó lékún sí ni ó dùn ọ̀rọ̀ yẹn kí n táàbì táàbù káàtà lọ́lọ́run bá níkẹ́lá ní ayọ̀ zàká ẹ̀ àfáà nígbà pé jú ẹ́ tọ́lọ́run bá níkẹ́lá ń bá wa ṣòwò ó wá kó sí wa lọ́wọ́ àwọn ibi tó ìlòní tàbá ṣòwò ìta àjèrè èrò ní ká fún ẹmẹ́ orí ara mi ò fún mi ò fẹ́ mi ò fẹ́ má fún mi mo fún ẹni ìdákùnrin ogójì ìbá tí ò nìyí ṣe pé ẹni tó máa wá nírò owó yìí tó tó àgbéta rárá o mi ò rẹ́ mi ò rẹ́dì láti fún anybody o irú ilé yìí ó ṣàlẹ̀ sọ́nà ọba àdékíọ́lá torí pé owó yẹn tó bá pé kí ẹni and 20 yẹn ó wá ń ba lọ ó kan ó bá bùkátà ó bá ná 50,000 thousand rẹ̀ ó yẹ bá já padà yóò padà sẹ́yìn kò ní ka yẹn mọ́ ìtọ́ ní kayọ̀ zakambe nílé kí láyọ̀ ń bẹ̀ one over forty akùsọ́nà forty àwa yọ ìdá kan so inú one million one million naira èrò láyọ̀ ní zaka twenty five thousand nínú hundred thousand èrò láyọ̀ ní zaka two thousand five hundred hundred thousand tí yàn ní fọ́dún kan tí ó bùkátà ẹ̀ níná nílùú ẹ̀ jíjẹ múmu ẹ̀ kò affected débi kó fẹ́ débi kò fẹ́ múnú owó yẹn wọ́n ń gbé tó tó bá rí báyìí o naira wá yọ kó fáwọn tí ò ní láwùjọ eré ní lára àwọn májẹ̀mú zaka lẹ́yìn náà èyí tó bá pé orí oko wa ìyẹn ànídódọdún kan nítorí tọ́lọ̀ bá jẹ́ pẹ̀lú pé wà á hátọ̀hú a yọ zaka ilé yìí lọ́jọ́ táa bá oko sàrà ìwé tó ẹ̀wà ni ìgbà táa bá pé tó nǹkan yìí ti tó nǹkan ẹni tó jẹ afẹ́ lọ kagbótó tàbátí ń kókó lóko a lè lọ sí jẹ ìgbẹ̀yẹn láyọ̀ zakẹ́ eléyìí wọ́n ní 612 kg eh, ẹrù tí ràǹkúnmí márùn-ún tí ó rù láyọ̀ ṣẹlá mọ́sàsọ́lá so ìgbà táwọn afá conversion bí 612 kg ìdábẹ̀rẹ̀ láwọn ayọ́ mẹ́ a yọ ìdá kan nínú mẹ́wàá tó bá jẹ́ pé oko yìí ìdákanu mẹ́wàá tó gbé oko yìí àwakọ́là mú omi wá síbẹ̀ òjò àbí tí odò la ṣe tí kò náwà ní nǹkankan a yọ ìdá kan nínú mélòó nínú mẹ́wàá a fi yọ zaka tó bá yẹ pé tó àwa là ń mú mi wá síbẹ̀ àbí a ṣe fún a yọ nínú ogún 1 over 20 nítìfúlù ọ̀ṣọ̀ òun láyọ̀ kó tó ẹni tí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà yóò yọ ìdá nínú ìjọ wọ́n ń pè in ṣe stọ̀ ní èyàn lóko oṣù olóko kaṣú àwọn nǹkan tó pé èso ni wọ́n yẹ kò sí zàkálẹ̀ wọn lórí tó pé wọn a lè wọ̀n wọ́n wọ́n ń ṣe tó ṣe tọ́jú gẹ́bẹ̀ náà àwọn ẹran tí èyàn ń pín tó bá pé ràǹkúmí ni tí ràǹkúmí ọba wọn márùn-ún sí mẹ́sàn-án wọ́n tó wá pé náà kúmí ọwọ́ 10 sí 14 ewúrẹ́ méjì tí wọ́n bá ní màálù tí màálù ẹwọ́ 30 sí 39 yóò yọ màálù ọmọ tó ṣe ń tẹ̀lé yẹ màálù ọmọ tó ṣe pọ́dún kan gẹ́bẹ̀ náà fún ewúrẹ́ ẹ̀ntẹ́wúrẹ́ bá wọ́n 40 sí 120 yóò yọ ewúrẹ́ kan bọ́lọ̀ ń bà nígbà ṣe ètò àwọn nǹkan yìí ni pé láwùjọ tí wọ́n bá tún mú òfin yìí àwọn èèyàn tí wọ́n ní wọ́n ní wà nínú ṣílà lílo ìyà òní jẹ wọ́n kọ́nà bàjá fún alágbọ̀njì ẹsẹ̀ ètò súnmọ́ jù lówó tí a ní láti lè fi yọ zaka ó náà lè ṣàlàyé ẹni tó bá ní irú owó báyìí tó tọ́nù kan sì lọrí lórí yóò pé tó mo pin sọ́nà zakata ń lil fuqara'i wal masakin fáwọn aláìní àwọn fáwọn fà láàrin àwọn fi ṣe yàtọ̀ wà láàrin táńpé ní fuqara àwọn táńpé ní fuqara àbáwọn masakin àwọn kan ní pé àwọn fuqara àwọn tó pé tó wọn ní rárá àwọn masakin àwọn ní kò tó àtàwọn tí wọ́n ń gba zakai àwọn tí wọ́n mọ káàkiri láti ibi síbi láti ibi síbi tí wọ́n mọ gbà torí pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn nínú ẹ̀ náà láti mọ fún wọn ní owó tí wọ́n ná Islam ọ̀nà méjì ni bóyá Islam ti yé ó Islam ṣùgbọ́n wọ́n pé mo wà yìí ibi tí mo ti rí jẹun mú lélẹ̀ tí má fi lè fẹ̀ pa mí tààdẹ̀ rápẹ̀rẹ̀ dáadáa ìdí ò jẹ́ gẹ́rẹ́ mi lè sọ pé tó mo di mùsùlùmí o onígbégbó owó tó ní ọlá tó ní ibi ẹ̀sìn ẹni ibẹ̀ mi ní practical experience eré àkọlọ́jọ́ ta máa ń lọ ṣèwádìí fún wọn ní every Saturday tí bá tí wọ́n kó mẹ́yìn máa ń rí crossing tent náà ṣe sí mọ́ṣáláṣí yẹn máa ń rí crossing lẹ́lẹ̀ nígbà wọn gbà ah, crossing ní mọ́ṣáláṣí wọ́n pè wọ́n jọkọ̀ pé kí ló ṣẹlẹ̀ crossing lẹ́lẹ̀ ah wọ́n ní church níbẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé church ńlá ṣùgbẹ́ni tó ní church yẹn obìnrin nígbà tó fẹ́ fi chọ́ọ̀chì yẹn lọ́wọ́ sọ pé òun fẹ́ tabẹ̀ ni wọ́n ọ̀dẹ gbọ́dọ̀ tabẹ̀ fún chọ́ọ̀chì torí mùsùlùmí lò woman yẹn òun ni pásítọ̀ tó wà mẹ́ẹ̀ for years ìgbà tó gbé kóun padà lọ nílé ògbótò mùsùlùmí lò òun kàn ṣe yẹn láti kí ni láti rí jíjẹ mú mọ́ọ̀sì ló wà padà lábẹ́ yẹn in fact gbogbo ti kọ́ mọ́ọ̀sì yẹn sí tó ti di mọ́ọ̀sì ńlá gbogbo àwọn chọ́ọ̀tù wà láti gbé fáwọn fẹ́ ra ń rárá òun ò ta fún chọ́ọ̀tù tẹ̀ tó ọlọ́run ní kóun lọ́kì ni bọ́lọ̀ ṣàmójúkúrò fún torí pé àwọn tó ti ṣì lọ́nà àwọn wà ń bẹ̀rọ jíjẹ múmú ló sún débi ibi yẹn mú aláfàtú kùlúbù hún àwọn tá fẹ́ fọ ọkàn wọn fẹ́kọ́kọ́ wọn dúró àbí mi ní mùsùlùmí ni ó fẹ́ kó ohun Islam torí oṣì afúnni náà ní zaka àbẹ́ntẹ́ pẹ́tọ̀ yóò fara náà mùsùlùmí táàbá rí nǹkankan fún afúnni náà ní zaka àwọn ilé àwọn fákà wọn fún wọ́n fi rikọ́b àwọn tí wọ́n wà lóko ẹrú wọ́lgọ́rìmín àwọn tí wọ́n jẹ gbèsè ẹbá lọ sí prison aeromin kí ìdí tó fi jẹ́ prison 10,000 naira 100,000 naira àwọn owó kéèkéé tẹ̀lẹ̀mígbọ̀n prison pẹ̀lẹ̀ tí ó brave tí ó bèèlẹ̀ so wọ́lgọ́rìmín àwọn tí wọ́n jẹ gbèsè wọ́n fi sẹ́bí ìlà àwọn tí wọ́n lọ ń jogun Islam wọ́n bẹ̀rẹ̀ sẹ́bí arìnrìn àjò tí ó lówó tí ó fi continue mọ́ gbogbo àwọn ọ̀nà ìran wọ̀nyí ni wọ́n tọ́ fún zaka a kì í fi zaka owó zaka ní ètò tẹ́wọ̀n jù lọ́rọ̀ àwọn àfà a kì í fowó zaka kó wọ́n ṣọ́láṣí pé òkè zaka ọdún mi ẹbá fi ra fánù àwọn hmm, bẹ́ra fánù mọ́ṣáláṣí tọ́ya lọ́ọ̀tọ̀ fi múṣì kúrò ní so abọ́m zaka owó zaka ẹja lọ bí sínkì bọ́ òòlù ẹja àwọ̀ àwọ̀ ká yọ problem táwọn wọ̀nyí níkò láwùjọ yẹn ṣùgbọ́n wò zaka yẹn ẹ fún ẹ ní a lè plan fún ẹni dábàá fún yóò nàjẹ náà ni ṣé márùwá ló fẹ́ ẹ̀bà fẹ́ra márùwá ṣé mọ̀gánẹ́sà ló kọ́ ó fẹ́ wá maṣíìnì ìyẹn náà yẹ ká mẹ́nu bá àwọn méjì wá bá bí sọ̀rọ̀ sọ́nà pé a nídìí wò zaka ó wá wò wọ́n ni ṣẹ̀rọ wòye àti àmúwá láhàzọ̀ ẹni tó bá ló wà nínú owó yìí ẹni tó dẹ̀ lè ṣiṣẹ́ tó kọ̀ mẹ́jọ kò máa tọrọ owó káàkiri àní fún kò ní láti ń bẹ̀ bó bá gbá ẹ̀ṣẹ̀ ní fún ẹ tó rẹ̀yà ti ṣiṣẹ́ ìpínlẹ̀ fọ́gálágbà ló tó àkí project àwọn aláìní tàfẹ́ kí a fún láàrín tá tó ṣàlàyé náà ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n jáfà láwùjọ wọ́n máa ń mọ àwọn tí wọ́n ní problem ju àwa lọ torí páwọn èèyàn máa ń rí wọn access ju ọ̀pọ̀lọpọ̀ lọ pé ẹjọ́ imam problem báyìí imam mo ní problem báyìí ṣùgbọ́n àwọn èèyàn ti gbégbà mi pé imam ara imam láti máa rí so ìgbà mi imam lè ní ìdí ẹ̀ o imam tí wọ́n fún ní salary ó ọ̀pọ̀lọpọ̀ òun náà ní gbogbo àwọn pálàpàlà ẹ̀ṣẹ̀ pọ̀ tó jẹ́ pé tó iṣẹ́ tí máa mi ṣe nígbà ní pé kó máa wá kó máa bá wọn ṣàdúrà kó bá wọn yàwó ṣàdúrà kó ìbò sanwó àbí kó máa mọ́ nọ́mbà àbájẹ̀ sọmọ kékeré kan pẹ̀lú pé àpá àmúẹ́bẹ̀ ìgbọ́lọ́wọ́ ni mo tẹ̀lé pé ìgbọ́n mogo mogo wura be ye no ma wa bi wala o ma yo to o de mu ni ko mo ko o ma ta ba de mo mi kin ke mo ko ni ko mi no ba to ko ti mo ba wọn kan wa se pe o si yo lo so wọn níbẹ̀ to ko lo ba da wọn ni agbo yi ẹ̀sìn e torí àsìkò kò necessary ko pe imam yo ba wa fún ẹni kódà àwọn àfáà ṣàlàyé fún wa wọ́n ní pé a lè wo family wa awẹ́ntẹ́ pé a ah, ẹni yìí ó ń struggle pẹ̀lú májẹ̀mú pé ìtafẹ́ fún ní zaka ìgbòrò jẹ́yàwó wa àwa ló yẹ ordinarily responsibility wa ní ká fún yàwó lówó àkíyàn zaka fún yàwó àkíyàn zaka fún ọmọ àwọn àbá àgbọ́ fi gbogbo ẹ̀gbọ́n àtàbúrò wa kò jìṣẹ́ ní ti ká dúró ní zaka àkóyàn zaka fún wọn responsibility wa tá a bá jẹ tó bá ṣẹ́kù ní kálíkì ní òǹkà fún wọn ní gbílẹ̀ gẹ́bẹ̀rẹ̀ bàbá àti ìyá responsibility àríkàlọ́gbọ́n àwọn àrísọ́gbọ́kì bàbá zaka so àwọn tó bá ti kó náà wọ́n tàà sọ yìí a lè fún wọn náà zaka kó làdá méjì lágbà a gbàládá pa ayọ zaka a sì gbàládá pa sókun ẹbí pọ̀ kọ́nà bá jẹ́ fún alágbọ̀ yìí ẹ̀sìn ẹ̀ so àti tó bá yẹ pé wọn bọ́ sọ́ndà wọn classification ta kà yìí nìkan ni so àwọn fúnra wa lè yọ kagbẹ́kẹ́ ní struggle ní family wa náà fún obìnrin lè yọ zaka fún ọkọ ẹ̀ kí nìdí torí pé kì í ṣe responsibility obìnrin kó yọ zaka fọ́kùnrin obìnrin àti máa lówó ju ọkọ ẹ̀lọ́ ńgbà míì ọkọ ní kò lówó tó lágídí ilé ẹgbà zakari rárá lọ́lọ́fún àpẹyẹ sí ẹ̀ Bismillah, alhamdulillah, wassalatu wassalamu Um, when, to go straight to what we are discussing, the last khutbah we discussed how Islam tries to fight poverty in society. And then we mentioned the fact that, look, Islam says that it, the, the means, a, a, a, um, a couple of steps that you need to take when it comes to fighting poverty. First thing, the firm belief that Allah is the one that owns riches. He gives to whoever he wishes. If this belief is firm in your heart, you will stay away from a lot of the things that are impermissible. Ritual, uh, money for rituals, uh, Yahoo, If Allah is not destined that you will have that money, there's no amount of rituals you can do, you will not have it. Anybody if you have it, you will not enjoy it. Uh, how many people who want to go to the bank after you have the, the white man has sent the money? And then you go to the bank to collect the dollars that you feel that, that, that is yours and then everything will be waiting for you. You will not spend one dollar out of that amount of money. Because that money, even if you have not done Yahoo, Allah has destined that you will have it. So Allah is the one that owns riches. he gives to whoever riches. That's the first thing, the belief. Secondly, you work. Islam has not in any way prescribed laziness or begging. You have a lot of texts of the Quran condemning of the, the Sunnah, condemning begging. Begging is not meant to be a form of work. You work, you labor. You labor, you pray, you do all these things. If at the end of the day, there are shortcomings in society, because in society, you always have the haves and they have not. And then what is the system Islam has brought about this? Then Islam legislated zakah. That those who are rich in society, the right of the poor is on them. They are supposed to fulfill that right. And when we talk about zakah, we are talking about charity of a compulsory nature that is specific on certain types of wealth, among which are gold and silver. If you have gold, 85 grams of gold. If you have a lot of trinkets, so much so that your, your, your gold trinket reaches 85 grams, or you have silver of 595 grams, it is compulsory on you to give zakah on the value of those items. Or you have the monetary equivalent for gold 1.07 million naira, for silver around 110 to around 20,000 naira. So if I have 110 or 120,000 naira, and I had this money with me for a year, I had it with me for a year. This morning I did not touch A year elapsed. I was eating, I was feeding, I was doing everything. I did not touch. That's the money was increasing. Then after that year, it is compulsory on me to give one over forty. Zakah is not compulsory on all income. It is only compulsory on what you had with you for one year and you're supposed to give one over forty. of it. So if I have a hundred thousand, how much do you give as five hundred naira. If you have a million naira, how much do you give as five thousand naira. So it is it, is strange if Muslims do not give Zakat because Allah gave it. It's not saying all income, money you have with you for a year and you only give one over forty of it. May Allah give us a permanent salary. If you have, then we have Zakat also on uh, agricultural produce. There must be things that are staple food and they are storable and weigh. Any other thing apart from this, what we call perishables like fruits and Zakat on them There's no zakah on fruit and vegetables. If you have acres of farmland of yam, you don't give zakah on that farm. You may give zakah from the profit after you have sold them. Unlike seeds and staple food, you give a tenth of it on the day of harvest. We don't wait for a year. What Allah says that you give it on the day of the harvest. That is when the, the fruit is already ripe and it's already edible. Just to take it to the pot and cook it. Then the, it also has a threshold. It is you have um, rice or millet or maize 612 kilograms. You give a tenth of it if that farmland is naturally irrigated. You give half of a tenth, that's one over 20, if you were the one who did the irrigation yourself. And then there are conditions for the person who has to give zakah, the condition you have to fulfill. You have to be a Muslim, you have to be a free man, you have to possess that threshold, which I mentioned earlier. And there is a year has to elapse over over that amount of money. Focus more on uh, money because it is the most common. Who do we give? The Quran also explained this. Eight categories of people, the poor, فقراء والمساكين, والآمنين عليها, those who work in collecting the zakat, they get their salaries from the zakat, والمؤلفة قلوبهم, those whose hearts are to be reconciled. Either he wants to leave Islam because of poverty, or we still does not want to become Muslim because of what? Because of poverty. It plays both ways. There are people who are convinced of the truth of Islam but cannot become Muslim because their wealth, their well-being is tied to that falsehood he or she is upon. And we give these individuals, so also those people who are in debt, those people who are in slavery, we give them the zakah. Zakah is not meant to run community projects. And that was why I mentioned the Yoruba version that one of those things we probably must We do not give zakah building a mosque. It is meant to alleviate poverty. There's most consequences. Don't give zakah. No, you, you, may give money for a mosque. Allah will reward you for that. But this right of Allah on your wealth is supposed to be given to those who are poor and in need. May Allah give us the firm understanding of it. And this I did not mention in the Yoruba version. So I'll ask you it in the English version because I don't know. If I have a house where I live, and this house is worth millions of naira. Do I give zakah on it? No. If I ride a car that is worth millions of naira, do I give zakah on the car? No. If I have Uber vehicles, I use vehicles for work, or I have ocean, ocean uh, what do you call this oil carrying vessels, worth millions of dollars, do I give zakah on those things? No. There is no zakah on those items. What you use for work, you don't give zakah on them. what you give zakah on is money that you had no need of for one year. It will be highly ungrateful. Of any Muslim understand the way Islam has laid down the foundation of zakah, not to give zakah. That is, this is why we are having problems in society. And that was what I mentioned last week. That the, the, the reason for, it, eh, I mean, there are some people it's not poverty. If you give them heaven, they will ask you of God. They are naturally greedy. But the bulk of people who go into crime is poverty. That's why I say kidnapping. You see, yahoo yahoo, and they give you foolish arguments that uh, eh, we are collecting the money that they enslaved their papa. No, it's because there's no work. It's because people are wallowing in abject poverty and penury. So when Allah gives us money, it's not because we are the most intelligent. It's not because we are the best in character. No, Allah gave you that money because of certain circumstances. If you do not give what Allah wants. If you have not spent it the way Allah has told you to spend it, and one of zakah, Allah will ask all of us. May Allah give us a firm understanding of the deen. إنه ولي ذلك والقدر عليه اللهم لا تدع لنا ذنبا إلا غفرته